hallelujah <clears throat> ẹ̀yin ará mi yín olùfẹ́ níbikíbi tí ẹ wà mo rọ̀ yín pípẹ́ ìjọ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run mo gbé yín ga torí pé ẹ ò yípo padà mo dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọba àwọn ọba tí yín ní gbogbo ògo ọlọ́run o a sì dá gbogbo yín padà fún yín èyí tí ẹ fi kà wáyé gẹ́gẹ́ bí alàyè ọkàn lónìí bàbá àkókò tó láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé kí ẹ rán ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ìyè yín sí wa wípé àti ni olùgbọ́ olùsọ àti gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ mi ní wákàtí yìí kí adé alábùkún fún nípasẹ̀ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí wípé orúkọ yín kò di àyìn lóko wípé èṣù kò jẹ̀bi àdópẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà àmín ẹ̀yin ará mi níbikíbi tí ẹ wà èyí ni iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ èyí èyí tí ó ti iléeṣẹ́ ìránṣẹ́ ti Baptist Missionary Association of Africa wáyé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ní àkókò yìí a ti ń bá ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ eh, ọlọ́run bọ̀ lórí ṣíṣe ìyípadà àwùjọ èyí tí èyí tí a wà tí a ò bá gbàgbé a bẹ̀rẹ̀ e, ọ̀rọ̀ ọlọ́run tí mo pe àkórí ẹ̀ ní yíya ẹbí wa sọ́tọ̀ yíya ẹbí wa sọ́tọ̀ nígbà tí a ń kíyèsí ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé. Eh, nehemiah orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá níbi tí jeremiah níbi tí nehemiah sọ̀rọ̀ tó ti pe àwọn èèyàn níjà nígbà tí ó ń bá wọn sọ̀rọ̀ nínú ìwé nínú ìwé nehemiah orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá nígbà tó ń pe àwọn èèyàn níjà wípé wọ́n láti dìde láti lè jà. Ja nítorí àwọn ìran wọn nítorí ọmọ wọn nítorí ọkùnrin wọn tàbí obìnrin wọn nítorí àwọn ènìyàn wọn lọ́kùnrin àti lóbìnrin àti nítorí ìran wọn a rí i pé eléyìí ní ìpèníjà ńlá tí wọ́n gbà tí mo sì kà sí wa létí bẹ́ẹ̀ pẹ̀lú ni ìwé Jeremáyà orí ìkankandínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹfà níbẹ̀ ni Jeremáyà ti ń sọ fún wọn wípé Olúwa fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n fẹ́yàwó kí wọ́n fẹ́yàwó fún ọmọ wọn kí wọ́n bímọ lọ́kùnrin lóbìnrin kí wọ́n má sì ṣe pẹ̀dín a sì jẹ́ ká mọ̀ wípé dandan ni pé tí a bá lè ya ibi wa sọ́tọ̀ tí a bímọ tí a tá <clears throat> a wojú wípé ah wàhálà ni ọmọ jẹ́ torí ìdí ìtorí pàápàá ayé tá a wà yìí ayé tó burú ni tí a wá torí ẹ̀ta láàánú bímọ kì í ṣe ìfẹ́ ọlọ́run fún wa ọlọ́run ò fẹ́ ká dínkù ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká máa peléke sí ọlọ́run fẹ́ ká máa pọ̀ sí ká máa gbáyùn ká máa gbilẹ̀ ìdí ẹ̀ ni wípé ọmọ jẹ́ ohun kan pàtàkì pàápàá ní àkókò bíbélì ètò yẹ pé ó jẹ́ ààbò fún ọjọ́ ọ̀la wa nígbà tí ohun tí à ń pè ní ààbò lórí àwùjọ níta pè ní social security tí ò tí ì sí àwọn ọmọ ló máa ń tọ́jú àwọn arúgbó bẹ́ẹ̀ pẹ̀lú náà ló ṣe rí títí di àkókò yìí torí pé kò sẹ́ni tí ò ní dàgbà nínú wa àti pé ìkejì ni wípé n tó wà ní ọkàn ọlọ́run ni wípé àwọn ọmọ ni ọlọ́run máa ń lò láti lè fi fi láti lè fi fi àwòrán ọlọ́run sí inú sí sórí ìran èyí tí ìran ọjọ́ ọ̀la ìyẹn ni future eh, generation tí a bá kíyèsí ibi tí a parí ọ̀rọ̀ yẹn sí. Si, ní ìjẹjọ òní wípé iṣẹ́ ojúṣe àwọn ọmọ wa ni láti lè tọ́jú bàbá tọ́jú àwọn òbí tí ó bí wọn sáyé ṣùgbọ́n lẹ́ni a máa tẹ̀síwájú bíbélì ọ̀rọ̀ ọlọ́run wípé àbí <clears throat> à ń kíyèsí wípé ojúṣe mìíràn àbí tó jẹ́ àǹfààní mìíràn Eh, láti lè tọ́jú láti lè fi bí ọmọ kí a sì ṣe ìtọ́jú wọn ká tọ́ wọn dàgbà òun ni wípé tí wọ́n bá dàgbà nínú ìfẹ́ tí wọ́n sì ń sin Ọlọ́run eh, àwọn òbí wọn pàápàá eh, nígbà tí àwọn òbí wọn fẹ́ràn Ọlọ́run tí wọ́n sì ń sin Ọlọ́run ohun tí mo sọ ni pé tó máa rí àwòrán bàbá àti ìyá àwọn òbí wọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run tí wọ́n sì ń sin Ọlọ́run àwọn pàápàá náà wọ́n á dàgbà nírú ẹ̀mí láti fẹ́ràn Ọlọ́run àti láti sin ọlọ́run eléyìí tí ọmọ bá dẹ̀ ti wá rí bí eléyìí ẹ rí i pé ìwà tó máa wà nù àwọn ọmọ àbí èrò tó máa wà nínú ọkàn wọn ni wípé àwọn ọmọ wọ̀nyí wọ́n máa dàbí adé fún àwọn òbí wọn tí a bá wò kò rí kò sí nǹkan tó jẹ́ pé ó ní ìtẹ́lọ́rùn àbí tó dùn mọ́ràn nínú tó bí pé kí àwọn ilé Ísírẹ́lì àbí àwọn ọmọ Hébérù kí wọ́n ní kí wọ́n rí wípé àwọn ọmọ wọn wọ́n rìn ní ọ̀nà ọlọ́run láti wà nínú ìgbèkùn èyí tó yẹ pé kò yí òtítọ́ bẹ̀ òtítọ́ wípé ìgbèkùn náà kò yí padà ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn Júù yìí bí wọ́n bá ṣe ń bí sí tí wọ́n sì ń rẹ̀ sí ẹ á rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà eléyìí ó máa ń jẹ́ kí àwọn ọmọ wọn kí ó ó jẹ́ tó jẹ́ pé ó tọ́jú ó di ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó kó sì wà láàyè ohun tí mo sọ ni wípé ó jẹ́ kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó sì jẹ́ kó dúró torí pé ilé Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Jerusalem wọ́n mọ̀ pé ní ọjọ́ kan àwọn ṣe máa padà sí ilẹ̀ ilẹ̀ ìní wọn sí ilẹ̀ sí ilẹ̀ májẹ̀mú wọn èyí tí a pè ní ilẹ̀ ìlérí Ọlọ́run ohun tí mo sọ ni wípé bí wọ́n ti ṣe ń tọ́jú àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń bí sí ọlọ́run fẹ́ kọ́ máa bí sí kọ́ máa rẹ̀ sí tó jẹ́ pé ẹ̀kọ́ ọlọ́run àwọn òbí gẹ́gẹ́ bí ẹbí wọ́n á lè máa fi kọ́ àwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá sì ń dàgbà nínú ẹ̀kọ́ yìí a ó rí wípé eléyìí máa jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó sì dúró sánrán kó sì gbà nínú ayé wọn tó máa fi padà dé ilẹ̀ ìlérí wọ́n á lè máa gbé àbí ṣe àkóso ayé wọn nípa ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú náà lónìí ni ẹbí wa ṣe gbọ́dọ̀ ní ìyàsọ́tọ̀ tí a sì gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run fi kọ́ wọn nítorí pé eléyìí òun jẹ́ kí àṣà wa kó dúró sọ́yìn àwọn ọmọ tí a ní tí a bí wọ̀nyí wọ́n nílò ẹbí èyí tó jẹ́ pé ó tó jẹ́ pé kò ní kò ní jẹ́ kò ní ní ìdárapọ̀ mọ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn àbí ẹgbẹ́ búburú ayé ṣùgbọ́n tí wọ́n lè dúró lórí àwùjọ ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ ọlọ́run tí a ó sì fi àwọn ọmọ wọ̀nyí pàápàá tí a ó fi jì fún ọlọ́run tí a ò ní gbé ojúṣe wa tá ò ní gbé jù sílẹ̀ fáwọn ọmọ ọ̀dọ̀ àbí pé iṣẹ́ wa ó máa wá gba ẹ̀kọ́ ọlọ́run àti ráàyè fáwọn ọmọ wa nínú ilé láti kọ́ wọn ní ẹ̀kọ́ ọlọ́run kò ní í gba irú àyè bẹ́ẹ̀ lọ́wọ́ wa ó ṣe pàtàkì ká wo ohun tí ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ àjòjì ní ilẹ̀ ìgbèkùn láti ẹnu Jeremáyà káwa pàápàá lónìí ká sì fi eléyìí sí ojú ìṣe ká gbìyànjú láti rí i pé ẹbí wa ó dúró lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ayé lè máa kọ́ ẹ̀kọ́ mìíràn ṣùgbọ́n àwa á láti kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run torí pé eléyìí ló máa lè jẹ́ kí ẹbí wa nígbà tí wọn bá bẹ̀rẹ̀ sí ń wọnú tí wọn bá bẹ̀rẹ̀ sí ń dàgbà tí wọn bá bẹ̀rẹ̀ sí ń darapọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ yẹn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ń lò láti lè máa fi yí àwọn aláìgbàgbọ́ àbí àwọn abọ̀rìṣà yẹn tí wọ́n táwọn ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń ṣe wàásù tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń ṣe ìjèrè ọkàn ló máa lè yí àwọn aláìgbàgbọ́ lábẹ̀rẹ̀ fún bíi ọ̀sẹ̀ márùn-ún sí mẹ́fà ó ṣe pàtàkì fún wa láti lè mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí kí a mú wọn lò torí pé nípasẹ̀ ṣíṣe eléyìí ní àwùjọ tó dàbí pé kò nírètí ló fi lè ní ìrètí jésù kristi òun ní ìrètí ayé gbogbo jésù kristi òun ní ìrètí àwùjọ tí a wà yìí a kò sọ pé a kò gbọdọ̀ sọ pé torí pé kìrìsìtẹ́nì ni wá a ò ní ojúṣe nínú ayé yìí a ní ojúṣe ojúṣe wa ni pé ká bí ọmọ ojúṣe wa ni pé ká fi ẹsẹ̀ múlẹ̀ nípa ti níní okòwò èyí tó yẹ pé kò ní jẹ́ ká lè dúró de ayé láti ràn wá lọ́wọ́ fún ohunkóhun ṣùgbọ́n bí a ṣe ń retí bí a ṣe ń dúró bí a ṣe ń gba ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ náà la ó sì máa fi a máa fọwọ́ fi ṣiṣẹ́ ká bàa lè ní owó láti lè fi ṣe ìgbélárugẹ iṣẹ́ ìhìnrere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ni tí ìwọ tí ò ń gbọ́ mi yẹn tí o bá ní ìbéèrè tàbí o ní ẹ̀bẹ̀ àdúrà àbí o fẹ́ kí n fàdúrà fi ràn lọ́wọ́ o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kí o pè mí sí kó kọ̀wé sí mi ní orí ìwé ìwé tí a pè ní email eh, lórí joseph eniowo at yahoo dot com o lè pè mí sórí kó lè kọ̀wé sí mi lórí email joseph eniowo at yahoo dot com ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a ó tún máa pàdé ní orúkọ jésù kristi olúwa wa ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi yẹn tó bá ti ní jésù kristi mo fi jésù kristi lọ ẹ lónìí wípé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ eléyìí ṣe kókó lórúkọ jésù kristi àwọn tó máa pàdé ògo ni fọlọ́run ní òkè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa ó dàbọ̀ àmín.